kí àsìkò yìí kó máa bá wa lórí ilẹ̀ àsìkò náà bá wa ó bá wa pẹ̀lú àlàáfíà ó bá wa ó wa pẹ̀lú rojúráyè àti rojúráyè wa àti àlàáfíà ara wa kọlọ́m kí ó má sọlá ìsàlékún ẹ̀ fún wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé lẹ́yìn pé yan nígbàgbọ́ sọ́lọ́m oore méjì tí ó tún pàtàkì jù tọ́lọ́m máa ń ṣe fún ẹ̀dá tó jọ oore ọ̀gá oore láyé òun náà ní kíní jama الصحة والفراغ كما ثبت ذلك في صحيح الإمام مسلم من حديث الإمام عبد الله بن عباس رضي الله عنهما على آه، النبي محمد صلى الله عليه وسلم عن ابن نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ أنا بلا àdẹ̀rà méjì kan bẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kìí ma ما ẹ̀ wọ́n àwọn ah, èyí fi ṣe kí ni wọ́n yí sábà lò síbi ọ̀dà ṣe ha àláfíà ara gbọ́ntọ́lọ́ ma ń ṣe fẹ́ dáláyé lẹ́yìn ìgbàgbọ́sọ́lọ́ kò sí tó tálàáfíà ara torípé tí o bá ti tálàáfíà ara láyé mọ́jà máa ah, ìgbésí ayé ẹni yẹ kò ní nítumọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí tí a fi sin ohun ọlọ́run àwọn nǹkan tí ó pọ̀ ni ṣùgbọ́n àwọn afá Islam wọ́n ṣe kí ni o wọ́n kójọ sínú nǹkan bíi mẹ́ta àtàmọ́ tó ń sin lọ́nà láyé pátá kò lè kọjá àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀kan náà náà ni ó yàjẹ́ nínú kó jẹ́ ọ̀rọ̀ àdí ọkàn wa ọ̀rọ̀ ìgbàgbọ́ wa àbí kó jẹ́ kí ni o iṣẹ́ tá à ń fi ara ṣe ẹ̀rì àbí kó jẹ́ kí ni o kí ni ọ̀rọ̀ àpéèdà ní iman àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbàgbọ́ ọkàn láti ń ṣe gbogbo àwọn nǹkan tí a ń sọ yìí a sì máa mú ayé àwọn fún wọn Suratul Baqara Quran chapter two, verse 177 láyé tí ọlọ́mọ bá ti ń bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ nípa fún wọn ní tó ṣe pé indirect قريان قد صدى وتاجي مسلمي تعالى تلا النبي صلى الله عليه وسلم ولن ليس البر أن تولوا هجوكم قبل المشرك والمغرب ولكن البر من هامن بالله واليوم الآخر والملائكة والنبيين والملائكة والكتاب والنبيين وأتى وأتى المال على حبه ذوي القرب واليتامى والمساكين ọkọ̀ sọ́lá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ojú oyé wa pé kò sí nínú dáadáa fáwọn òwò fáwọn yahudi àti nasọ́ra lórúkọ pé wọ́n ń kọjú sí ibi tóòrùn tí ń yọ àbí ibi tóòrùn tí ń wọ̀ kan láwọn ìjọsìn fọlọ́ngọ̀gọ̀ ọlọ́ni lọ ìní ọlọ́run àwọn tí ọjọ́ mùsùlùmí anébù káàtà sí láti máa jòkó ẹ̀ kódà kan ní jòkó kan ń bẹ kò sí ń tá máa gbéyẹ̀wò ń bẹ o ọ̀rọ̀ àbíọ́kọ́ ọ̀rọ̀ gbàgbọ́ yìí náà ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ só ń so só ń là kọ́kọ́ nǹkan kan ṣáájú ẹ̀ torí ẹ̀bẹ́ yẹn bá ti lọ ọba fẹ́ máa sọ yìí sọ nǹkan náà kí lọ́lọ́n ti síwájú ọ̀rọ̀ gbàgbọ́ lọ́lọ́n fi ṣe nọmba wán ọlọ́ni ẹni tó ṣe ń tẹ́lẹ̀ a bá ara ẹ̀ أعظم من جميع الحقوق ẹ̀tọ́ ọlọ́run ọba ló ṣáájú gbogbo ẹ̀tọ́ kẹtọ́ láyé bí ìbá fọ́ ọlọ́run ọba lẹ́tọ́ ẹ̀tọ́ bá wọn kò ní rọ́nà lọ wájú ọlọ́run ẹ̀ kò ní rọ́nà kún lórí àwọn nǹkan tí a ti ṣàlàyé fúnra wa tẹ́lẹ̀ náà gẹ́gẹ́ bá ṣe wá mọ̀ gbórí gbogbo gbàgbọ́ mẹ́fà náà ni gẹ́gẹ́ bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ṣe látàrí oná ni alìmánu billah ìnígbàgbọ́ sí ọlọ́run àwọn sálàyé fún wa pé bíyàn bá ló ń gbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn afá ló ti di nǹkan mẹ́rin mọ́nú ẹrù ara ẹ̀ bàbá bá mẹ́rẹ̀ẹ̀rin nínú ẹrù ẹ̀ ẹ́ àní sọ pé ó jẹ́ látara nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ní jama a sọ pé kí ni o ìgbàgbọ́ rẹ̀ tó ló ní sọ́lọ́m ó ní túmọ̀ léèlé annalikú lè ṣe hí gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ma ní pápá pa ya ń tẹ́ sọ yìí kí ni pápá pa nǹkan tẹ̀ wí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí nǹkan yìí tóbi ìyàwó ló nígbàgbọ́ sọ́lọ́m ó béèrè pé kí ni pápá pa gbàgbọ́ rẹ̀ sọ́lọ́m àbá wá nígbà máa ń ṣe kútùbà ń jọ friday wá ya ayúwà lẹ́sìn iná àmọ́nú gbogbo ọmọ sọ ẹ̀rì torípé tí kùránì máa ń eh, sọ ní pé tí wọ́n nígbàgbọ́ sí ń tọ́pa mọ́ ni wàhún ya àlàmóhùn tí wọ́n sì máa ń tán gbàgbọ́ tó tábára jẹ́ nígbàgbọ́ agbọ́dọ̀ ń jẹ́ mùmínì lé lórí lórí òun náà nígbàgbọ́ wa sí ọlọ́run nígbàgbọ́ sí lára ọlọ́run látò máa gbà wọ́n gbọ́ karùbò bí yẹ́tẹ̀ bí ká nígbàgbọ́ sí kí ni o àwọn alèwí lè ṣe iṣẹ́ ọlọ́run ọba tí ọ̀sẹ́ dákan tó lè ṣe àfọlọ́run àwọn èèyàn máa dáṣẹ́lẹ̀ láyé wọn níbẹ̀ ìwá dáálẹ̀ lómi oko kìí ṣe ọlọ́ọ̀ṣẹ́ alkhalko ajma'un fi òní ṣẹlẹ̀ kódà fi gbogbo ara yé èèyàn àlùjànnú àti màláíkà káláwọn fẹ́ lọ́lọ́run bá bí ọba ti fẹ́ kò ṣẹlẹ̀ náà tó a nígbàgbọ́ sí àwọn alèwí lè ṣe sí ọlọ́run tó ṣe pọ́lọ́ nìkan ní í ṣe family law láti bí wa ti dáyé kí n kálukú ronú àwọn dáadáa tọ́lọ́mọ bá ṣe fún ọlọ́run ní kò tọ́wọ́ ẹni bọ́dì wa ọwọ́ èmi ọlọ́mọ bá kò sí dáadáa kan tó ṣẹlẹ̀ sí wa láyé àtàwọn àtàwọn bàbá wọn ṣe dáadáa kan rí ẹnìkan tí ṣe dáadáa fún ni náà lọ́lọ́run mo bá ṣe dáadáa kan fún ọ́n sí èmi náà máa gbàgbọ́ pé mi mo sí wọ́n fi lè àfi ìkọ́ ta ń ṣe jọmọ́ ọlọ́ọ̀bù ló fi èsì mi náà báwọn ẹni eré sí máa ń ṣe nù ẹ̀rì tó látàrí eléyìí tabala nígbàgbọ́ sọ́lọ́run nínú afẹ́fẹ́fẹ́ ìjẹ́ ẹrú wa afẹ́fẹ́ ìrìn ilẹ̀ ọlọ́run request ẹ̀ ó béèrè ẹ̀ lọ́dọ̀ anybody tó bá lóun nígbàgbọ́ sọ́lọ́run èso ṣìṣe tán àti sin èmi ọlọ́run dàtí túláàsì ní ká sin náà ètí ó sì mú wa tí ó sọ ìjọsìn bí ọ̀ràn yàn fún wa láti máa sin ọlọ́run ọkọ̀ bí yàn bá lárò jinlẹ̀ ọkọ̀ ohun àkọ́kọ́ nú ẹ̀mí wípé ayé tá a wá yìí kìí ṣe torí nǹkan mìíràn láfi wá bí àwọn ọ̀rọ̀ tá a máa ń kà fún wa ọ̀pọ̀lọpọ̀ ń tán dìbò tí àsìkò wá fún tá ń lo táìmù wá fún láyé lénìí kìí ṣe tọ́lọ̀ nítorí ẹ̀mú wa wá sí inú yẹn wọ́n láà lọ́lọ́ nítorí ẹ̀ mú wa wá ẹyọ̀ kan tá ń ni láti sin lọ́nà náà tó bó lè yàn fi wá dé ibi tá a wà yìí tí ó wà fi ń tó torí ẹ̀ dédé lẹ̀ wọ́n ní tá a bá wá sọ́jà là á ọjà ní tá bá wá náà nù bá bá sì kú òní yìí kò sí nǹkan kan tá a lọ nínú gbogbo tẹ́ta máa ń dààmú lé lórí àáfi ilẹ̀ náà ni ẹyọ̀ kan tọ́lọ́ ń rẹ̀ fẹ́ ti ká mọ́ pàdé wọn lọ́n òun náà lè jọ sìn tá a fi láyé fọlọ́n bẹ́yọ̀ bá ti níyẹn ó ti fi rìn wájú tó dojú kó lè dá ẹ̀yìn tó fílẹ̀ ti bàjẹ́ ah, àgbọ̀míyé jàmá tọ́ kẹ́dà tó wá dẹni tí ó fẹsẹ̀ ìjẹ́ ẹrú rẹ̀ tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún ọlọ́run pẹ́rú rẹ̀ lè ń ṣe a sọ fún wa pé condition méjì náà ni ó wà ń bẹ̀ kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ là ń sọ látẹ̀kan ní pé irú ẹni bẹ́ẹ̀ tí ń pèrè ẹ̀ lẹ́rú fọ́lọ́n ẹ́ ó gbọ́dọ̀ sìn lọ ọ̀sìn lọ́n pèrè ẹ̀ lẹ́rú ọlọ́run ọ̀yẹ́ sẹ́rú ọlọ́run wà tọ́lọ́run ti ọdún sọ́ra níbi bákan náà torí pé kò sí bọ́ọ̀ bá ti sìn lọ ọ̀sìn nǹkan mi tọ́wọ́ ọlọ́sìn nǹkan mi láyé yóò kún kẹyọ kan tí pàrẹ ọ̀ka láti mọ́ sìn kí ni nǹkan náà ìfẹ́ inú rẹ̀ bí kúránì fi máa ń sọ àwọn tí wọ́n mú fẹ́ inú wọn tí wọ́n sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ní ọlọ́run Allah tí wọ́n ń ṣe fẹ̀nú rẹ̀ tí bá ń pọ́ láti ẹgbú kí n tọ́ ń ṣe náà so mọ́jẹ̀mú méjì tó dé ìfẹsẹ̀ ìjẹ́ ẹrú rilẹ̀ fún ọlọ́run tó lẹ̀ tóbi púpọ̀ àkọ́kọ́ nu mọ́jẹ̀mú yẹn ni ká dìbò ti gbà fọlọ́run láti fi sin lọ́run ìjọsìn yìí wá kọjá tó ní fáwọn àlámà kíráàkì ọpọlọ wa pé bò láti ṣe ọlọ́run fún wa ní wàhálà lágbègbè yẹn ìrìn ló fi rán gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba sí wa bẹ̀rẹ̀ látọ̀rí bàbá wa tó ṣẹ̀ wá kalẹ̀ Adam عليه الصلاة والسلام tó fi wá dórí ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam òjísí ọlọ́mọ bá pọ̀ ẹ̀ríkọ́ bá yóò ká máa fọba tó dámọ̀ bí ọlọ́mọ bá fi ń challenge àwọn èèyàn pé ẹ̀ ní kú sákẹ́déwájú èmi ọlọ́nkẹ́ máa lẹ́gbọ́n kankan yẹn lẹ́ni máa ti kò sí ra àwọn èèyàn kan tí ń bẹ láyé tí mi ọlọ́mọ bó lójúṣẹ́ tí mo rántí wọn ìrẹ́ èdè kọ̀ọ̀kan tí kálukú ń sọ láyé náà lọ́lọ́run fi gbá wọn tí ó máa ṣe kiri o tí ó máa gbé ẹ̀rí ọlọ́run lé yín lórí tẹ́ẹ̀fì mọ̀ pé nǹkan báyìí ló yẹ kẹ́ wá sí láyé kẹ́sì mójútó sọ àkọ́kọ́ ní ọmọdébó tá a fi fi ìjẹ́ ẹrú wá rinlẹ̀ fọ́lọ́n oníkàsìn lọ kìlẹ̀ sí ìrún nìkan ní ìjọsìn ṣùgbọ́n kò tó pàtàkì lò náà náà mọ́jẹ̀mú ẹlẹ́kejì nínú ìfẹsẹ̀ ìjẹ́ ẹrú wa tá a jẹ́ láti fi rinlẹ̀ fọ́lọ́n òun náà ní kí ni o ká máa sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run àbí pọ̀ mọ́ ọlọ́run lànà ṣíríkà bílá ká má sí nǹkan abẹ́ pọ̀mọ́ lọ́run ẹ̀rí àti ká má láà ń sin lọ́run a sì tún sin nǹkan ní àìfínipé ní àìfìyànpèyàn tí márùn ún kó sọ́gbà ń tẹ́wọ̀ rẹ̀ yóò sì máa sin lọ́run kó tó lòun sin nǹkan ní abà nínú kó má gbọ́jọsìn tí ń sin lọ́run yé kó sì má mọ pápápá ọba tí í ṣe ọlọ́run ọba tó lòun jọ́sìn fún torí èyàn ò ní mọ kó má sin lọ́run kó tó má sin nǹkan míì a ti gbéṣẹ́ gbé ara wọn tó fi wọ́ọ̀tì ẹ̀ tí ó gba àwọn tọ́lọ̀ jọ dáwà sáyé ìná ta ló wọ́ọ̀tì ká máa ń sè nínú ara wa ẹ́ gbogbo àwọn lọ́ba lọ́ba nílẹ̀ káàrọ̀ ìjírí tí wọ́n ti gbàjọsìn lọ́wọ́ àwọn èèyàn ń bẹ nínú àwọn ọba ní ìtìjú lọ sílẹ̀ àti fagbárí wọn ṣe kéré tó ti fi ṣe kankéré bẹ́ẹ̀ sì ní jọ wọn ń sáyé nì wọ́n sọ̀rọ̀ àwọn ọdọ́lọ́run lórí ni ẹlòmíì sọ̀nà gbólẹ̀ ó ti ṣe kéré o ó ti fi kàtàkì là fọ́ láàrin wọn dànù tegotegun tí wọ́n ti pò wọ́n pọ̀ mọ́yẹ́pẹ̀ ṣùgbọ́n jọ wọ́n ń sayé ní ẹrù jẹ̀ǹjẹ̀ ni wọ́n táwọn èèyàn ń wárí fún wọn bígbà tí wọ́n ń wárí fọ́lọ́n kódà wọn a máa pẹ́ lómi bígbà tí wọ́n ń pe ọlọ́run wọn a máa gbára lẹ́lómi nu wọn bígbà tó ń gbára lọ́lọ́run ogunlága yóò sì máa lè dà sàgódà sàpànádà gbogbo wọn da àtàwọn ọmọ ìyá wọn àdúyọ àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wọn àti wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà òpin ibi tí èyí sì ti sòrò sàlàyé India náà ni àti China owó ìdáwà ń ṣe ń lẹ̀yìn ràdẹ̀rà ilẹ̀ kan bá ṣe kù o lẹ̀yìn mú ní kíní o lẹ̀yìn mú lọ́kọ̀ọ́kọ́ tọ́rọ bá bá fẹsẹ̀ ìjẹ́rú rinlẹ̀ fọ́lọ́n ọlọ́run ká máa sin at the same time a gbọ́dọ̀ sin kan ní ilẹ̀ yìí ọ̀nà a gbọ́dọ̀ sin kan ní pọ̀mọ́lọ́ yẹ láti máa ń sàlàyé fún wa pé gbogbo àwọn tá láyé ni ọlọ́run fáǹfà ní ká máa pọ́nra wa lé ọlọ́run fáǹfà ní ẹ̀kálẹ̀ ká sì máa fúnra wa lẹ́tọ̀ọ́ ara wa mọ̀rọ̀ ń gbọ́dọ̀ ní yé jàmáà lórúkọ wípé ní báyìí pàtàkì ọba bàrà magaji wa ni magaja wa ni baálẹ̀ wa ni baálé wa ni bàálù wa ni aláǹgbá wa ni ọba wa ni ẹ̀yìn kábíyèsí wa ni kìnì kan wa ni kìnì kan wa ni bàbá wa ni ìyá wa ni ọ̀gá wa ni ẹ̀gbọ́n wa ni fàásìkò lẹ́sì hakì hakọ́ bá nàbí sallallahu alaihi wasallam sọnù ẹ máa fọ́kàlùkù lẹ́tọ́ ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọ́ ní bàbá bá débi irú kásẹ́kẹ́ ní káfòó gbogbo àwọn tá aláàmọ̀ pọ́nlé àmọ̀ pọ́nlé yà ní pọ́n bí ìgbà ń pọ́n ọlọ́run lé a bá ti ń pọ́n wọlé bí ìgbà tá ń pọ́n ọlọ́run lé kí láti ṣe ní jàmọ́ àti ní ọlọ́run oríṣiríṣi náà nìyẹn ní ò bá yẹ pé kò sí yàtọ̀ nínú tá ń ṣe fún ọlọ́run àti tá ń ṣe fáwọn náà ọba ti pọ̀ wájú wá nìyẹn ìyẹn sì lọ́lọ́run ọ̀fẹ́ tá a bá a lè máa pọ́n ilé a máa fún yín ní ọ̀nà yìí ṣùgbọ́n ẹ̀ bá débi kẹ́ béèrè ìjọsìn lọ́wọ́ wa ká fún yín ibi ẹ̀ ti rí pípọ́n ojú wa nù kí ló bàtà wọn sí abúlé káà tí wọ́n fi kú ilé ìnáwó fi tìyà tọ̀nù amanu bi rabbihim wa zidnahu huda ọ̀dọ́ ni wọ́n ọmọdé ni torípọ̀ lọ́balọ́ba ní jọ́njọ́ ni wọ́n máa ń sọ́ra wọn bí ẹni jíjìn fáwọn èèyàn ọ̀làjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí àlùbáríkà ní ànábì mú wá ló tún wọ́n nígbàkejì òrìṣà ẹ̀ òun gangan múra rẹ̀ òòṣà táwọn aráàlú yóò máa sìn lẹ́yìn ọlọ́run kìí ṣe lóyún nìkan kìí ṣe nàìjíríà nìkan kìí ṣe ọba nìkan gbogbo ọ̀nà kíra káàkiri ayé náà náà ti mú àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ mú wọn lọ́lọ́n lẹ́yìn ọlọ́run ọba allah ọlọ́run délé ọlọ́run bá sọ fún ìyẹn pé ẹ mọ́ wòkè ẹwò lẹ̀ kẹ mọ́ wá ní ọlọ́run fúnra yín kéréje kéréje kéréje láàrin ara yín èmi náà lọ lọ́wọ́ ọba yín ẹyọ kan náà sì ni kò pé méjì èmi nìkan náà sì ni ẹ máa fún níjọsìn ẹ lè máa fún àyókù náà ní nǹkan mí o ṣùgbọ́n níjọsìn ọ̀pọ̀lọ́ ni máa bá bá débi òkàfù so láti fẹsẹ̀ ìjẹ́rú arinlẹ̀ fọlọ́run àníbùkátà sí ká máa sin lọ́run kò sáyè fún number one kò sì sáyè fún pé ká máa ṣe àti ká ti ẹ̀mọ́ ìsìn lọ́run rárá ká mọ́ wá sí ẹlòmíín so eré eléyìí náà ni a wà ìtí à ń sọ́làyé fún wa ní eré ọ̀rọ̀ ìnígbàgbọ́ sí ọlọ́run à ń ka ìwé aṣẹ́kẹ̀lẹ̀ Imam Muhammad ibn Abdul Wahhab al-Wahabi at-Tamimi an-Najdi al-Hanbali as-Salafi rahmatullahi alayhi lọ́nkọba ní fọ́n kẹ́ bàbá náà wọ́n ti kúrò láyé ìsìn lọ́bí ọgbọ́n ọdún mẹ́ta ọlọ́nkọba ní yọ́nù ìwé tí ń sọ fún wa nípa bá a ṣe mọ ọlọ́run lọ́kan bá a ṣe sọ ọlọ́run lọ́sọ pé kó náà lákọ́kọ́ níta nàbí mọ́ wá àti gbogbo àwọn ànábì ọlọ́run lápapọ̀ òun náà sì ni nàmbà láàf gbogbo àwọn òjijì ọlọ́run máa ń sọ wọn àfi ṣe nàmbà wá wọn àfi ṣe nàmbà láàf gbogbo sẹ́tọ́lọ́run bá rán wọn pátá ó sáàrin báàbù tí ẹwà wa nípa kí ni ṣáptà ti ń sọ fún wa wípé ẹbọ ṣíṣe ìmọ́rogún pẹ̀lú ọlọ́run ìmọ̀ sọ́sà ó ṣe kí ni o ó yẹ ká bẹ̀rù ẹ̀ ó yẹ ká ní ìbẹ̀rù ìmọ̀ ṣẹbọsọ́lọ́ adẹ̀sàlàyé fún wa wípé gbogbo nǹkan tí ó bá ti mú ìbẹ̀rù dání ewu wà ń bẹ̀ ni alkhawfu wal mutalazimani ewu àti ìfòyà méjèèjì jọ máa ń rìn papọ̀ ni wọ́n kìí fira wọn lẹ̀ kan tẹ́bá ti rí fòyà ewu súnmọ́ tó sínú tẹ́bá yìí ti rí ewu ìfòyà náà sí kíni ìkáyàsókè náà dé ṣùgbọ́n gbà àbọ̀ mọ́ṣáàdánì wọ́n ní báàbù lọ́kàwọ́fí mina ṣíríkì wọ́n sọ pé báàbù kàtọ́rí ṣíríkì torí pé níta bá ń fòyà nípa rẹ̀ ewu wà ń bẹ̀ ni yẹ̀rọ fata wa wípé ẹbọ tó ń tẹ̀yàn máa ń bẹ̀rù pé bó lè mi ò ṣe ní í ṣe bó ni àwọn òbí wa ò ṣe ní í ṣe àwọn ọmọ tiwa ò ṣe ní í ṣe kódà àwọn àfọ àwọn ò ṣe ní í ṣe ọmọ kéwù ò ṣe ní í ṣe torí wípé ah ìyá ọlọ́mọ bá pọ̀ o lọ́mọ kì í díẹ̀ sí wa o ṣùgbọ́n kò sí èèyàn kan tí ó jẹ́ èyí tó tó ẹni tó kú pẹ̀lẹ́bọ̀lẹ́yìn ìyá yẹn kọ̀ ọ́ ìlérí yẹn pọ̀ ìbínú ọlọ́run ọba ibi tó láàsì sí jama <laughs> orí ìṣẹ́bọ̀sọ́ ọlọ́run ọba náà bí ọba kú pẹ̀lẹ́ bọ́ tí ò mórogún pẹ̀lú ọlọ́run tó fi jáde láyé tó kàn yọ àwọn ayọ̀kayọ̀ míì jama ṣíṣe kọ́lọ̀n kó sànú ẹ̀ kọ́lọ̀n wo nǹkan míì máa la ẹ̀rí bí ọba kú pẹ̀lú kí o tẹ́yìn òkú pẹ̀lẹ́bọ ó ṣeéṣe kọ́lọ́n kó wo àwọn nǹkan ní ìmọ̀lá gẹ́gẹ́ bá ṣe máa ń ká fún wa ní bí ọlọ́run ọba fẹ́ kéèyàn ó jẹ́ yàrá ẹ́ tó bá nílé ọgbọ́dá kì í ọmọ nígbà tọ́lọ́run bá gbáwọn ẹ̀dẹ́ ìdíje torí pé yóò gbé wa dìde ẹfẹ́ ẹ̀kọ́ tó ráyé tọ́lọ́run bá dà wá sí tẹ́ẹ̀fẹ́ yan local government lẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀yàn state Nàìjíríà tẹ́ẹ̀yàn Nàìjíríà láàrin Áfíríkà tẹ́yìn áfíríkà tẹ́yìn yúróòpù tẹ́yìn wá ní jàmáà kìí sàwọn alákọ̀ọ́lẹ́ta sọ́lọ́ ń bá fẹ́ wá bí bẹ́ẹ̀ ni àríwẹ̀ ẹ̀kọ́ àti ìyọ́tẹ̀yìn ń bẹ̀ ẹ̀sọ́ pé nàìjíríà ní kọ́lọ̀ náà yìí ẹ́ kálukú wá bára wá ń bí ni ẹ́ láàrin ká dijú àyà bí o bá tó máa pẹ́ a tó bára wá ń bò mí àwọn àtàn bàbá náà bàbá wa eré lẹ pé bá ti máa lọ lọ náà ni eré yóò máa lọ ìmí ò máa dé àmì ò máa lọ ń gbò báyà kò ní sẹ́nì kankan tí ò sẹ́kù láyé wọn ọba tí ó jogún ayé jogún kẹ́ àtọ́kọ́ wa lọ sáàyè mìí torí pé ibi ìkọ́lá ti bẹ̀rẹ̀ ìrìn àjò wa ibi tá a wà yìí ibẹ̀kọ́lá ti ṣe kíni ibẹ̀kọ́lá ti bẹ̀rẹ̀ ìrìn àjò wa arìnrìn àjò dédí ni a sì fún pò níbi tó bọ́ọ̀bù mi òpin ìrìn àjò ọmọ èdè nìyà jama imma ila aljanna wa imma ila an-nar nínú kó jẹ́ aljanna àbí kó jẹ́ náà kọ́lọ́n kó sọ wa nù ẹ̀ náà ìkànnà méjì náà ni àwọn ń sàlàyé fún wa nípa ewu tí ń bẹ fún ẹbọ ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a ti sọ lórí ẹ̀ fún wa àti ìṣà fún wa ní pọ́ìntì tí ó dé ní ìgbàbí 21 eléyìí ewu tó wà lára ẹbọ ni eléyìí ewu tó wà lára ẹbọ ni eléyìí náà ewu tó wà lára ẹbọ ni wàlìyàn bí ìdínlẹ́láì tàbárakà wa ta'ala ní ní pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́m àti agbára ẹ̀ a tún máa tẹ̀síwájú nínú àwọn ewu tí ń bẹ nídi kí ẹ̀dá kó máa mórogún pẹ̀lú ọlọ́run wa naqul min kuturati ash-shirki wa min masawi ash-shirki anna ash-shirka masdarun lil makharij nínú àwọn ewu àti láburú tí ń bẹ nídi ìmọ̀ ṣẹbọ sọ́lọ́m òun náà ní jama òun náà ni sọ́ọ̀sì kí ni o ìpìlẹ̀ ìfòyà ìpìlẹ̀ àìnífàyàbalẹ̀ ìpìlẹ̀ àìnífàyàbalẹ̀ nínú ògbésí ayé ọmọ ìdí ènìyàn ẹbọ náà ni وكان شيخنا الإمام أبو العباس بن تيمية رحمة الله عليه وغفر الله له lọ́gbà ní fọ́rún kẹ́ bàbá náà wọ́n ní majority ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfòyà tí ma ń bẹ lá ọkàn kálukú pàṣẹ́ntéèjì ẹbọ tí ń bẹnu ọkàn kálukú nù torí alẹ́bọ̀ afẹnusí alẹ́bọ̀ afọkànsí alẹ́bọ̀ afárasí ṣùgbọ́n kàn ní kọ́mọ ń bẹ̀rẹ̀ tẹ́wọ́ bá ti wà ní ọkàn á rìflẹ́ẹ̀tì inú téèyàn ó sọ bẹ́ẹ̀ ni ó rìflẹ́ẹ̀tì inú téèyàn ó ṣe ẹ̀rì sọ̀pọ̀lọpọ̀ tí ma ń fò wá láyà tí ma ń já wá láyà mẹ́jọ máa a ọ̀pọ̀lọpọ̀ kòyà yẹn ìtẹ́bọ̀ kónú ẹ̀ kò mọ̀ níwọ̀n ní la fi ń sàlàyé fún wa wípé inú ewu tó wà nínú ẹbọ òun náà ni ìfòyà ìkáyà sókè ẹ̀yin náà sì mọ̀ wípé ìdáfi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lẹ́ẹ̀kan náà ni pé ìfàyàbalẹ̀ tẹ́ rí yẹn òun àtọmọ ìyá àlàáfíà nǹkan kan náà ni wọ́n ẹni bá lálàáfíà nínú ara ẹ̀ tọ́lọ̀ ń bá kó láyà sókè àìsàn ní bá ara òun gan àyàbalẹ̀ lè yán kílé mọ́kún lálàáfíà bí ò bá sí fàyàbalẹ̀ ààrẹ ó dé síbẹ̀ ní àgbẹ̀ ẹ̀kọ́ àbí ẹ̀yìn ti gbọ́ ríra lè yàn lẹ́yìn ẹ̀rú àwọn ni àkó rẹ̀ kó ló ń gbádùn dáadáa ẹ dákun ṣe ń dé sẹ́yìn ṣe ìran àìsàn ẹ́ ìran àìsàn ni in fact ẹni bá àwọn adábájá dókítà náà mọ̀ pé àìsàn tó lágbára púpọ̀ ni tí wọ́n lè mọ ẹ̀tẹ̀jà lọ́wọ́ tó yìí ṣubú lulẹ̀ tí wọ́n ní nǹkan ó ti rìn ìrìn àrìmọ́bọ̀ lójú ẹsẹ̀ náà ni ní kò sí gàgà tó ṣe ẹni tí ń pariwo láàrin ìṣẹ́jú kan tètè ń gbowó lọ́wọ́ kọ́ sọ́mọ̀ ọlọ́run wa ń bẹ̀ a sí ládùúgbà náà ni ọlọ́run kọ́ mọ́ sára ìgbà fún wa ìfayọbalẹ̀ ọlọ́run bá ti yọ kó nínú gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbèsè ayé ọmọ ènìyàn ò ní mínì mọ́ kò ní ìtumọ̀ mọ́ ọdẹ́bí ọkọ̀fàyà òkè ọdún ọkáyà òkè ọdún ọkáyà òkè ẹ̀dá fún ń gbò wá ní ọgbádùn àyàfẹ́ lómi ìdílé pé yóò fi ẹ̀rọ sùn kí ní pa láyà ẹ̀bọ̀ náà ni ìtẹ́bọ̀ ń kó nínú ògbésí ayé ọmọ ẹ̀dẹ́ nìyàn nínú àìní fàyàbalẹ̀ wà láì kò mọ́ níwọ̀nba ọlágbára tí kìí ṣe díẹ̀ yẹra fún ma sọ fún wa pé fàyínà lẹ́sìn yataqabbalu aqluhu al-ghurafat ẹnikẹ́ni tó bá ti sílà ká ìyára rẹ̀ kalẹ̀ ẹlẹ̀ fún irọ́ ìsọ́dẹ̀kọ̀lẹ̀ habatir wa turhat àwọn nǹkan tó jẹ́ ohun àbámúdá irọ́ lásán yóò máa gbà wọ́n gbọ́ yóò máa gbà wọ́n gbọ́ wọ́n ni yuslihu khaifan min jihati shatta irú ẹni bẹ́ẹ̀ gbogbo ọ̀nàkọ́nà ní àyà rẹ̀ ó padà máa ká sókè kò ní ní fàyàbalẹ̀ gbogbo ọ̀nàkọ́nà

ìran kan nínú àìsàn ni àtàtọ̀ yóró wọ́tẹ̀ṣáhù kílágbé ń tàtọ̀ yóró inṣàlá bàbá wọn ní òwe ní àmbọ̀ sínú ṣáptà tó lọ wájú apadà máa kọ́ máa kọ́ sí ẹ̀ ṣùgbọ́n kí ló bí àtàtọ̀ yóró kò sí ìran tí ń bẹ láyé sí òní yorùbá ni haúsá ni pápá ni pérébéré ni lárúbáwá ni èèbó ni máa mi ni hummatin kò sí ìran kan láyé ẹ̀ ìlà fi hin ìrìn àtàtọ̀ yóró Afi ka arị la arị nwa ntọ ama si atakpui jụụ. Ke wani tatu yọrọ jama. Ɛ. Ona n'aka ma fọ ya lori nka tụ siri ipe arị. Ata nka yọrọ kini. Aba mụ da naanị gbogboe. Kpọrọ gbọdọ n'i ka ya n'okpuru bi nye jama. Ee he. Si ke yọrọ ma nọ na nse wani ebe a kpọsụlụ si. eh ewu n'i o. tó bá yẹ pé tọ̀tún lọ́kọ́ wọn ní ìkọ́ ikọ́ méjì lẹ́sẹ̀ alọ́dà àbọ̀dà ìmọ̀ tó bá pé tó sí ni lọ́gbàmọ̀ ẹ padà ẹgbọ́rí lọ́gbẹ́ ìtàkọ́ yóò ah! lọlé ní òní ìdá ẹwọ́ ilẹ̀ jẹun lọ́wọ́ jẹun padà ẹ̀rì ọ̀kanù àbíkẹ́yàn jí láàárọ̀ kùtùkùtù nígbàtí ó kọ jírí lórí yàsọ̀ pupa láàárọ̀ gbùdùgbùdù àà ah, agbani ẹ̀jẹ̀ ni àbíkẹ́ yóò jí láàárọ̀ gbùdùgbùdù tí ó kọ́ jí báyìí afọ́jú ló kọ́ bá pàdé ẹ̀ àà ah, afọ́jú àti yẹ́ ìnágbé níta tọ́jú ìnágbé níta ṣáà rúmù nìyẹn àbárọ tí wọ́n bá bí arọ rọ̀ ní jírí láàárọ̀ gbùdùgbùdù àbálásọ dúdú àbálásọ dúdú mo kọ́kọ́ jírí láàárọ̀ yìí bọ́mọ̀ rẹ ó wá pọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ni ààrẹ náà làwọn ìdájọ́ ogun bá ń lẹ̀ káàrọ̀ ògiri àtàwọn agbègbè àtàwọn agbègbè àtàwọn agbègbè ẹ̀ yẹtọ̀ṣà hamon nàbí bá di toyo ẹ̀rìn gẹ́gẹ́ bí kòwé wọn ní bí kòwé bá dùn tí ò bá ti ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ pé tí gbọ́n mi ẹ̀mí bá dáadáa bẹ́ẹ̀ bá dé ní ṣùgbọ́n tí kòwé bá dùn tó bá ti ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ tó rẹ́rìn-ín ẹ bá lóhùn ẹ bá dé ní bẹ́ẹ̀ sì ni kò wé ìsáyé ti ẹ̀ nínú gbó pẹ̀lú ìfàyàbalẹ̀ kò rí ti yérò ẹ̀yin lẹ ní àfi tí ẹ bá kàgbá kò dára kò wé ìfẹ́ kankan wé pẹ̀lú mi yẹ ni. sọ ikú wa ń kọjá lọ ń sìn ó bá yà sọ́tún yóò bó fún nímìnì pàtọ́ yórò náà bó bá sí yà sósì ó tún fún mínì ṣùgbọ́n tó bá yà sọ́tún mímì dáadáa ni tó bá ti yà sósì á nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni ikú gbénú gbókò ráyè ti ní ẹ̀yin lè fi àìnígbàgbọ́ yín sọ́lọ́ àìmọ́ ọlọ́run ọba yín wípé ìyàmsáka lọ́hùn dídó rìn fọlọ́ká ṣe fọlọ́hùn ilẹ̀ hù ọlọ́run lórí ọlọ́run bá fi ọwọ́ láburú ọwọ́ nira mẹ́lì kan kò sí bá bẹ nílé gbálẹ̀ àbẹ̀mí náà mo lè gbálẹ̀ wẹ̀yìn orílẹ̀ kàbí kẹ́yìn fọlọ́ rọ́ọ̀dálífọ́dìlẹ̀ lórí ọlọ́run bá sì ní dáadáa ó máa jẹ́ tiẹ̀ kò sí bá ó tó sùn ìrìnbá ilé wa kò sí àtàjí ayé àtúnṣù ayé àtàmọ́nisẹ́ ní àtàmọ́nisẹ́ ní àti ibi ìbánidárò àti ibi ìbánidárò gbogbo wọn pátá kò sí ìtò lè bí tó ọ̀tà ẹ̀kẹ́ gbogbo àwọn tẹ́ǹ bẹ́ẹ̀rù wọn tẹ́ǹ káyà sókè káyà sókè káyà sókè ó ní kádàrá tó lọ nǹkan fáwọn gan tí <laughs> àyà rẹ̀ ọmọ balẹ̀ ẹ̀rù nílẹ̀ káàrọ̀ ìjìnlẹ̀ yìí náà àti ló dìdí ọba tẹ́kùté lélà kọ̀nfàmù tó sọ bá nìyàtí ẹgbà dé ní bẹ̀bá wọn bí i tàbí ẹgbà wọn jẹ́ wọn mẹ́kẹ́ sọ bẹ̀rẹ̀ burúkú kí ló fà bálàǹgá bá rìn tí ó máa rìn lásán kọ́ bọ́mọ ilé bá rìn tí ó máa rìn lásán kọ́ ọmọ parí pẹ̀lú lọ́lù láyé ọ̀gbẹ́lẹ̀ tó ní fífa ẹ̀fọ́ lè rí ẹni bá jẹ́ mọ́ọ̀mì nígbà pé lásán làwọn eléyìí àyìnyàn tí wọ́n ju àwọn nǹkan tá ń ka alẹ́ yìí lọ gan ọlọ́run ti yóyé wa pé tán bá gba lẹ́yà burú lérò pẹ̀lú wa tó wọn ọlọ́run ọ̀gá gba láburú lérò pẹ̀lú wa o wọ́n kàn ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni o títí wọ́n fẹ́ kó jẹ́ tiwa ní láburú ò lè tiwa èròǹgbà làwọn eléré burúkú ní kó wá sí ìmúṣẹ ìsọwọ́ ẹ̀yìn bọ́dì ọwọ́ ọlọ́mọ báyìí àtúnṣe olé àtàgé yẹn àtàwọn ìṣẹ́ni àtàgé ọmọ ìṣẹ́ni àṣẹ́ni bá lè dárò ìdójọ́ máa ráyé ni àbọ̀ máa rọ̀ kò sí kanu wọn tó lè dáṣẹ́ kí fẹ́ẹ́ láàrin ìdá bí kúránì fi sọ fún wa ní ọsùn rọ́tò lọ́ba kọ́ra ọlọ́ni wà máa hàn bí dọ̀ọ́rẹ́ nàbí ìmìnira àdé ìlàdí ìfúnnìlá kò sẹ́lẹ̀ kan ní gbogbo àwọn tẹ́lẹ̀ kàkà lẹ́yìn ẹ̀mí tẹ́lẹ̀ lé bẹ́rù gbàdá ẹni tẹ́lẹ̀ fẹ́ ní pè tẹ́lẹ̀ ní ṣe ní ẹ̀mí ti jáwọ́ gbó lọ lọ lé bá bàbá kan ní ogbó ni bàbá tó yẹ pé kádàrá ti ń tẹ̀lé lẹ́yìn ẹ̀ tí ò fi ilẹ̀ tí ò dúró lójú ayé rẹ̀ ẹ máa dààmú ìtọ́ ẹ̀kọ́ pọ̀lọpọ̀ àwọn afọ àná fún yín ṣùgbọ́n iṣẹ́ bẹ́ẹ̀lẹ̀ ẹ́ lọ́ọ̀kan sí ní lọ́ọ̀kan pápọ̀ ẹja síwájú ilé rẹ̀ bẹ́ẹ̀ yẹn láwọn ra kama ra bọ́lá wọn ò fẹ́ ra ìlọ́kàn máa ra lágídí ẹja gbọ́dọ̀ ẹja lọ́mọ wa lọ́ọ̀kan sọ́ọ̀dù ẹja sílé ìgbẹ́ náà ẹgbẹ́ ìbò rẹ̀ ń bẹ́ẹ̀ àwọn ọmọ wálá ti China àwọn ọmọ wálá ti Australia àwọn ọmọ wálá ti Oklahoma àwọn ọmọ wálá ti Washington wà rẹ̀ ya lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn ṣùgbọ́n ìjọba ọba nínú jẹ́ dùnú ẹ̀ pé ẹgbẹ́ jẹ́ gba ilé lọ́wọ́ yẹ ká tó gbọ́rọ̀ lọ́wọ́ yìí wá lù ní jìbìtì táyé wá tó ní jìbìtì tíwájú ọlọ́ ẹkún pé wọ́n bá tèmi jẹ́ kò déwájú ọlọ́ ayé náà láti jọ sọ gbogbo ẹ̀ bí ẹ̀sán bá gbé bọ́lé lọ́wọ́ tẹ́ ikú lé rí ìmẹ́gbọ́ pẹ̀lú ọlọ́run ẹ́ jọmọ́ <laughs> bá a ti sọ ká mọ̀ sọ́wájú ọlọ́run ẹ̀ àfọ́lẹ́gbájá ló kó bá mi ẹ̀ àfọ́lẹ́gbájá kan ní ẹ̀ sí ìṣèwádìí ọlọ́run ṣùgbọ́n gbà bá wà láyé ìyẹn máa lẹ́ sí pé wọ́n yà ti ṣàkóbá fún un mọ́lẹ́ bá ti lè bá kú tẹ́ bá kú lórí ẹ̀ déwájú ọlọ́run ẹ̀fọn wọn kó bá ní òsì ẹ̀ sọ́dọ̀ kan lè rí ẹbọ ṣíṣe inú àwọn ewu tó wà níbẹ̀ òun náà ni kó má fi ní láyà báyìí nítsọ ọlọ́gbọ́lọ́n ti gbé kalẹ̀ nù pẹ́mi kẹ́mi tẹ́ bá ń ṣe ẹwọ́ pẹ̀lú ọlọ́run ọlọ́run ní fún ní báyà báyìí ẹ̀yẹ máa gbọ́ wọ́n ní tí wọ́n bá sọ wọn ètùtù lẹ́kùnlé ẹ́ ṣe àyè ó máa jáwọ́ ní wọn ó ní ọ̀sẹ̀ òun náà ti ní ètò ìṣèlú. <laughs> ọlọ́run bá ń sọ fún wọn lọ́wọ́ Qur'an al-Karim suratu eh, Ali Imran kí lọ́lọ́run bá sọ jama eh, àbí suratu al-An'am Qur'an chapter six verse eighty one ọlọ́wọ́ bá ní wa kayfa akhafu ma ashraktum wa la takhafuna annakum ashraktum billah ma lam yunazzil bihi alaykum sultana ayàyà ti ga fún wa náà rí wọ́n ni anábí ibrahim alayhi salatu wassalam àwọn aráàlú wọn wọ́n fi àwọn tí wọ́n ń sin lẹ́yìn ọlọ́run èyí igi adìwùdù tó yọyàn sí tó gbé orí sí wọ́n fún lórúkọ kan àbí èyí bí afárá àbígimọ̀ agánì ẹ wà lọ pé ìyá àwọn àjíkẹ́ oníkẹ́ni kanu onígimọ̀ agánì náà lè yá tiẹ̀ àfọlásà àkìlóhùn àjọwọ́lá ìyá rẹ̀ ń bẹ láyé ọ̀n lè gbẹ́tọ̀ ẹlòmí fún ọ̀n gbẹ́tọ̀ ìyá rẹ̀ fẹ́ lòmí <laughs> ẹni sábòsíbó ìyá rẹ̀ tí ò lóòmí sábòsíbó lọ́wọ́ ẹwà kan àjọ tí jẹrin ọ̀lọ́ pé ẹ̀yìn àjọwọ́lá ìyá ìdáni yára ìyá rẹ̀ inú àwọn takó jẹ ẹni mọ̀ gbogbo gan irú ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ wọn jáde lẹ́nu ẹ̀ lọ́tọ̀ọ́tọ̀ kí wọ́tọ̀ mú nǹkan kan ọtí kéré o ẹ̀dì ọlọ́jìkú ọtí ni ní àwọn ti gbàgbàkúgbà ní ìṣekúṣe ní òmà rẹ̀ àwọn akó wọn àwọn akalẹ̀ ẹlẹ́ni àwọn afẹ́ ń dẹ́rù bá nàbí Ibrahim alayhi salatu wa salam ẹ̀ pẹ́lẹ́ yìí ẹ bá sọ̀rọ̀ ẹ̀ láìdá ní àwọn òsà ní wọ́n gbé káàkiri ilẹ̀ náà ní gbẹ́ anábí ibrahim alayhi salatu wassalam abana wa sọ̀rọ̀ wípé wa kaifa akhafu ma ashraktum àwọn nǹkan tẹ́ fi ń sẹ́gbọ́ pẹ̀lú ọlọ́run lẹ́fẹ́ kí ni ma fi ẹ̀wọ̀n kí ma bẹ̀rù àá wala takhafuna annakum ashraktum billah man lam yunazzil bi alaykum sultana ẹ̀yin tẹ́ dẹ̀ ń ṣe nǹkan yìí gan ló yẹ kọ́kàn yín ó kún fún fòyà wípé ń tẹ́ ń ṣe yìí ọlọ́run èdè kílẹ̀ ọlọ́run kó ni ẹ̀rù ọ̀wá bà yín àyà oko yín فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون ẹ jáwò láàrin àwa pẹ̀lú yín ẹni tọ́lọ́wọ́ bá jogún fàyàbalẹ̀ fún láàrin àwa pẹ̀lú yín ẹjá mọ̀ ẹni tọ́lọ́wọ́ bá jogún fàyàbalẹ̀ fún ọ̀rọ̀ ni ètí ìtútù tọ́lọ́wọ́ bá fi bá wọn dá sí kí lọ́lọ́wọ́ bá sọ lẹ́yìn náà ọlọ́ni alladhina amanu walam yalbisu imanahum bi zulmin ọlọ́ni lẹ́ẹ̀rá wọn tí wọ́n nígbàgbọ́ sí èmi ọlọ́run bó ti ṣe tán wàlàm yẹ̀rìbísù ìmánahum bí zulmin tí wọ́n wá pa ààbò sípò mọ́gbàgbọ́ wọn tí wọ́n ní pẹ̀ lọ́lọ́run ànábì ló wá tú ọ̀rọ̀ ní fún wa wípé tí wọ́n ò fẹ́ bọ́ kún ìgbàgbọ́ wọn tí wọ́n láwọn ní pẹ̀ lọ́lọ́run ẹ̀hìn tó gbé ní àjàwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lè ní jẹ́nu adúpẹ́ fọlọ́run pọ́n bàbá wa bí wa sínú ìsìláàmù pọ̀lá ìwọ̀n ṣíṣe wọ́n ṣe orí àpẹẹrẹ dáadáa àpẹẹrẹ oríire ẹ̀rù aláǹgẹmọ wọ́n ti wá bímọ ó ti rí ṣe kíni ó ti bímọ ẹ̀nà àìmọ́ jókù sọ́wọ́ ọmọ aláǹgẹmọ kálukú wà ẹ̀rì ọlọ́run ní wàlámi ẹ̀lbísù imanahum bí zulmi ìgbàgbọ́ tẹ́lẹ̀ níṣẹ́mi ọlọ́run wọn wá fi ẹbọ kínkínní kún ẹ̀rì kàmọ́lá nígbàgbọ́ sọ́lọ́run káyìí tó máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run láà ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run láwọn tí èbá ṣe bẹ́ẹ̀ nínú yìí ulaika lahumul amnu wa hum muhtadun ọlọ́run láwọn èèyàn gan láàfún ní fàyà balẹ̀ àwọn nẹ́ẹ̀sì láàmà tọ́sọ́nà abẹ́rẹ́ wọn máa lọ́kọ́nà okùn tó dì wọ́n sì máa gorí odò tán káfárá tó já a sì dáadáa méjì ní fún wọn alhamdu wal hidaya ìtọ́sọ́nà ọlọ́run ò ní fi wọ́n lẹ̀ láyé ìfàyàbalẹ̀ yóò sì máa bẹ pẹ̀lú wọn ní ọlọ́run promise ìfàyàbalẹ̀ kéde fún àti wọ́n sóòsà yéé tàn tí wọ́n ń sẹ́wọ̀ wọ́n tó gbé gbogbo sọ̀rọ̀ á ń dé wọn pátá kìkìdé ìwú ni èkìdá àfòyà wọ́n lè ṣiṣẹ́ mí wọ́n ní àfi pẹ̀lú bẹ̀rù àti fọ́yà pẹ̀pẹ̀ nature ọ̀sẹ̀ wọn ni nature ìgbàgbọ́ wọn ni ìkan náà lẹ́yìn ọgbọ́n tó ń ṣẹlẹ̀ káàkiri ńlẹ̀ káàrọ̀ jire láìpẹ́ yìí gbọ́dá ń sọ yìí ṣe náà kò yí kò bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn wọn lálùjọ̀nà wọ́n kalẹ̀kùn káàkiri wọ́n ní kílẹ̀ lẹ́bí sọ́kọ́ ẹ̀ ẹ́ ni ẹ máa já ìwé ìwé àkókò lẹ́pẹ́ ẹ ṣeun wọ́n ni ẹ máa já ìwé àkókò sí ẹnu ọ̀nà kò ní kan lẹ̀kùn ní lálùjẹ̀ náà lè wí àkókò bọ́lá máa fẹ́ fàlùjẹ̀ nínú díyà jẹ́ yín ẹ bá lọ wúgi àkókò kẹgbẹ́ sínú ilé yín gangan gbogbo lẹ́ǹjẹ́ ìwé rẹ̀ lásán àwọn aráwọ̀ èèyàn lẹ́ni wọ́n di táyìn tán báyìí àbí wọ́n tọ́kìn tán báyìí wọ́n tún fi wí àkókò síbi ẹkú rẹ̀ dídé ráyìn <laughs> iṣẹ́ ọkẹ̀ fèrí ni ọkẹ̀ fèrí wọ́n ni àdánwò tọ́lọ̀ ń gbé báwọn èèyàn mọ̀ mọ́ọ̀mìn ṣùgbọ́n ẹni tó jẹ́ mọ́ọ̀mìn ni tó gbọ́ lọ́n gbọ́ kí ní àjẹwé àkókò lẹ́gbẹ̀ẹ́ kùrì sí wọn bí aláya àjọ̀nú wọn dà aníjà àjọ̀nú ọ̀hún ibi àjọ̀nú pọ̀ sí tí wọ́n ti ya wèrè jù láyé bí ndí àti ṣáínà òsì wọn fi bá wọn dá lẹ́gbẹ̀ẹ́ kùrì sí èmi ni sọ fún yìí kì í sọ̀rọ̀ fáàrí ìtọ́lọ́run ṣe fún wa lórí là ń <laughs> ọba jẹ́ ẹ̀rọ alẹ̀mọ́ èèyàn kìí ṣe irú ọ̀sán gbọ́ lọ́gbọ́ ìyẹn tẹ̀lá nẹ́bí bó ṣe tó àti bó ṣe wọ́n tọ́rọ àlùjẹ́ tàbí jẹ́ àlùjọ́nu àwọn lè máa wí ìtàn wí nìkan ní àbá àwọn máa ṣe kìíní kan ọ̀dà àná wọn sí ilé tèmi ó yá kí n fún ẹ láti rẹ̀ sí ọba ju ọba wọn dákan máa kan lẹ̀kún tèmi nígbà <laughs> wọn ní ntáwì agbẹ́dọ̀ ọmọdara yìí jẹ́ o lẹ́fí na hamanu wọlam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muhtadun ọlọ́run láwọn tí wọ́n bá nígbàgbọ́ sí mi ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ ma ṣe oore méjì fún wọn sọ́nà méjèèjì ni ọlọ́run promise ẹnìkan láyé illa man amana billahi imanan ẹni bá nígbàgbọ́ bó ṣe tó àti bó ṣe yẹ sọ́lọ́run ọlọ́run ó fọ́fíìlì promise ẹ̀ pẹ̀lú ẹ̀ fọ́nífàyàbalẹ̀ bọ̀ tí ńgbà tí yẹn bá ń jẹ́ tàwọn tí wọ́n jẹ́ mùmínì ṣé yẹn náà yóò tún mọ́ jẹ́ tàwọn tí wọ́n ń ṣe bọ́ sọ́lọ́run abadan orí tọ́lọ́run ṣe fáwọn tán gbọ́lọ́run gbọ́ ni kì í ṣerú ẹ̀ ní ó ṣe fáwọn tí wọ́n gbọ́lọ́run gbọ́ mo láti rí yẹn jẹ̀mọ́ a rí nínú ọ̀rọ̀ ọlọ́run ọba mi yẹn lọ Suratu Al-Imran Quran chapter three verse one fifty one kí lọ́lọ́hùn ọba sọ ọlọ́ni sanúlùkì fi qulubi alladhina kafaru ru'ba bima ashraku billahi ma lam yunazzil bihi sultana opposite ń tọ́lọ́n lóhun ó ṣe ìdàkejì ń tọ́lọ́n lóhun ó ṣe fáwọn tí wọ́n bá nígbàgbọ́ sọ́lọ́m bóhun fún wọn ní fàyàbalẹ̀ yóò máa ṣe tọ́sọ́nà fún wọn ìdàkejì ẹ̀ ní ó ṣe fáwọn tọ́ba ṣe kí ọlọ́run ní wọn ó jù sínú ọkàn àwọn tí wọ́n ń ṣe kí ni o àwọn tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí wọ́n ń ṣe kèfèrí pọ̀ lọ́lọ́run kí ni nǹkan náà ọ̀rọ̀ ẹ̀dá ìfòyà ìbẹ̀rù lábẹ́rẹ́ bọ́ ọkàn wọn sọ kì bẹ́yẹ fò wàhálà léwúrẹ́ dùn wàhálà gbogbo nǹkan òun yóò sá wọn láyà ẹ̀rì ọlọ́run wá ní kí lọ́fà tá a fi ṣerú ẹ̀ fún wọn ọlọ́run níbi mọ́ látara pé wọ́n ń ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba inú ìyàtọ̀ lọ́ọ́ máa ń dá jẹ ní bí bá ń ṣẹbọ sọ́lọ́m òun náà ni kọ́ lọ́n kó ìfàyàbalẹ̀ kúrò nù ọkàn ẹ̀ kó wá fi ìdàkejì rẹ̀ kó fi rọ́pò fún nínú ló wá fa tó já pé ọlọ́run ò ṣe nǹkan kan ń gbé ṣe ayé wọn mọ́ àwọn èèyàn náà ni wọ́n ń ṣe wọ́n ẹ̀rì bó kọsẹ̀ èèyàn náà ń ṣe náà ni náà ni lọ́wọ́ ṣe dáadáa ń gbé ṣe ayé tí ẹmọ́ ọlọ́run ti dá dóhun àti ṣètánì lẹ́jọ́ mọ́ ṣe ráyí bẹ́bá ṣe fẹ́ ṣe ráyí ọ̀bàwálẹ̀ yorùbá wọ́n sì máa ń sàdúrà kan ọlọ́run bá dáwà dọ́rọ̀ ara wa wallahi bó ṣe rí ni láàrin ká dijú ayé àbọ́lọ́run bá dọ́rọ̀ mẹ́ẹ̀dẹ́nìyàn dọ́mẹ́ẹ̀dẹ́nìyàn ilé ayé ò sì bàjẹ́ nabi man se nabi man jọmí ẹ̀bá ń ṣẹbọ́ pẹ̀lú ọlọ́run ọba jẹmá ọlọ́run àdádọ́wà rẹ̀ wọ́n àtàwọn ilé ìwúrúkú ọjọ́ mọ́ wá fa láàrin ara wọn ìbáwá yìí dérí rẹ̀ bá burú jù nú wọn náà ni ó sì wírin irú ẹ̀ làwọn alùjẹ̀rẹ́ tẹ̀ ń sọ wọn ni eré wọn burú díẹ̀ eré burúkú pọ̀ láàrin wọn <laughs> náà eré burúkú sí èsè díẹ̀ èmi àni mo kówó sílé àfà àwọn kò sí ọmọ tó mọ bí mo kó ẹ́ gbàtí ó kòwó báyìí ó bá rí pé wọ́n ti dáwó méjì yìí gan irú yìí ní ọmọ ìṣẹ̀lẹ̀ sí àlùjànnú àmọ́já sọ́nkú olè kò sí bí wọ́n lè sí fẹ́ni bá segin ni o ẹni bá sí fẹ́ǹsì ilé ẹ̀kalẹ̀ tí ò nígbàgbọ́ sọ́lọ́m tí ò fi security tọ́lọ́mọ bá fẹ́ tí ò fi segin ni o tí ò fi sí séde ààrẹ tọ́lọ́bà dáyàn dára àwọn àjẹ̀nú jẹ̀mọ́ ah oríwẹ̀ obìnrin mọ̀ kí ló ń wá sáyé fún wọ́n yà yàkúyà kọ̀nfàmù ni o kìí ṣe díẹ̀ ọ̀tẹ́ ìṣẹ̀lẹ̀ ya wèrè tó ní ẹ̀ńtọ̀ wọn lẹ́yìn ni o ìyẹn làwọn ń sọ fún wa ní bí èèyàn bá gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu tó tẹ̀lá sí ọlọ́run jẹ̀mọ́ tó nígbàgbọ́ sọ́lọ́ bó ṣe tó àti bó ṣe yẹ ipa wọ ọ̀ká wọn o ó yà bí òye tó wá lọ́dọ̀ ọlọ́run la fi ń sakọ pẹ̀lú wọn o tọ́lọ́run bá ń dáwa dáwa ara wa ni wọ́n ṣe wá bọ́kàlẹ́ ìṣe yẹn wọ́n lè gbẹ́ lómi láti ẹni tí wọ́n fi hàn sánmọ̀ tí ó fẹ̀nu kan sánwọ̀n náà ní wọ́n sì ju ilẹ̀ <laughs> látòjú oorun bàtí ó bá sì láǹdì lóòótọ́ pọ́ ara rẹ̀ náà ní ọgbọ̀ tí gbogbo àdó ti skátà dànù lágbájá lágbájá ló kan ó fọ́nká nínú ilé náà ni yes àwọn ọ̀nà ìyànú ya wèrè gbogbo àwọn oṣó lé yín àtàwọn àjẹ́ ilé yín àti àdúgbò yín àti ìdílé yín jàmá <laughs> wọ́n ń sin àwọn àlìjànú tàǹsọ̀ yìí ọmọlẹ́yìn wọn ni wọ́n in fact àwọn ò lè dáyé ṣe without kẹ́ni o relationship wọn pẹ̀lú àwọn àlìjànú wọn bọ́rọ̀ bá débi láti máa sọ lọ́jọ́ wájú wa padà máa sọ lẹ́kùn rẹ̀ ṣùgbọ́n kí lọ́lọ́wọ́ bá fi máa ní àwọn ènìyàn ìṣẹ́lá fi jù wọn lọ innama zalika máa zá bí imanina billah ìgbàgbọ́ wa sí ọlọ́m ìdúró ti ṣe wa lórí tọ́lọ́m fẹ́ iná lọ́lọ́m fi máa ń ṣe kí ni àwọn ń rí ní èyí ò rí wọn tọ́ sọ́jà tó gbé mọ̀ dání ẹ́ àti ìtò náà gbé mọ̀ dání ìkan ò rí kan èwo ló léwu jù náà nílé yìí ṣé yìí tí ń rí kan ni àbí yìí tí ò rí ìkejì èwo ló léwu jù náà méjèèjì ẹ́ èyí tó ń rí tààrí òun ló léwu ju èyí tí ò rí tí ò rí ju ara rẹ̀ lọ àgbọ́miyé ah, ah, ìwọ́n sọ́jà tí súlẹ̀ ìmọ́nà ló ń gbà tí ń bẹ láyé nù mọ́ràn sọ́jà ìlú kan bá láwọn níwèrè tí súlẹ̀ ìmọ́nà bá rán wọn àlìjànú sí wọn ṣe mọ́ràn sọ́jà àti ibẹ́ ni ẹbá rílẹ̀ bá jà àwọn àlìjànú rí yẹn èyí orí wọn tọ́fì wọn gbé yín lórí bọ́ọ̀lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ ó mọ̀ so dọ́lọ́ndà ilé ayé dọ́lọ́ndà wá sí nǹkan bẹ́ẹ̀ yẹn wọn dọ́lọ́n fi la nínú fìtínà ìgbàgbọ́ ní ìlànà gbogbo ànábì ọlọ́run bá wá ṣiṣẹ́ lé lórí lára àwọn èèyàn kí ayé tí wọ́n lò kọ́ lè ba àjáyé tí ó tòrò bí omi afàárọ̀ pọ̀n má bá rí jẹ wọ́n ṣàyé rọrùn má rí jẹ wọ́n ṣàyé rọrùn bí nǹkan dùnú bá ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ ṣàyé rọrùn bí nǹkan tó kù díẹ̀ ká tó náà bá tún ṣẹlẹ̀ wọ́n mọ̀ ṣàyé rọrùn. jama bá lówó wọ́n mọ̀ ṣàyé rọrùn mọ́tálíkà wọ́n mọ̀ ṣàyé rọrùn wọ́n á déwájú ọlọ́run láre tí ó ní bẹ̀rẹ̀ nínú dáadáa tí ò ní lò gbẹ̀yìn tí ò bá rí bẹ́ẹ̀ jàmáà kò ní ṣerú sẹ̀mí tí wọ́n ṣe ni torí ẹ̀ lọ́wọ́ bá fi sọ fún wa nọ́sọ́lọ́tọ̀ al-imran sanulqi fi qulubi allathina kafaru ru'ba bima ashraku billahi ma lam yunazzil bi alayhi sultana alayhi sultana ọlọ́run ni àájù sínú ọkàn wọn tí wọ́n bá ń ṣe kèsè rí pẹ̀láwọ̀ ọlọ́run ìfòyà àìnífẹ̀yàbalẹ̀ ẹ̀rù ó máa bà ìfòyà ó máa bà wọ́n lórí gbogbo àdáwọ́lé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí tabawo mazahiru shiriki ayu al-ikhwa àwọn tẹ́yìn náà lè wò ní nàìjíríà tí ń kó wa láyà sókè tí máa ń bani lẹ́rù ní tẹ bá gbẹ́sù désàlẹ̀ kòkò jama kílẹ̀ bá ń bẹ jama ẹ̀bọ̀lẹ̀ bá mi ọ̀pọ̀lọpọ̀ tí ń kó wa sáà láyà sókè lórílẹ̀-èdè yìí mẹ́ńṣẹ̀ ẹ̀yọ kan kí mi sọ fún ẹ bóyá òun àtẹ̀bọ́ sí rí léètì mara ẹ̀rí kódà déédéé àwọn adigunjalè ẹ́ tẹ́mọ̀ ní àà àwọn ayọ́kọ́ ló ń gígbé àwọn adánilọ́nà àwọn aṣèwọ́ àwọn aṣẹ́yìn ń tẹ́bọ́ sí lérí ọ̀rọ̀ wọn kò ṣe kíni o kò kéré kò mọ níwọ̀nba kò ẹbọ náà ni wọ́n ti lú sí òpù nípa ọba tó dá wọn kan wá gbé òpù tó yẹ kán gbé fọ́lọ́run wọ́n lè gbé fún nǹkan ni wọ́n bìlífù ọ̀nà ìgbà táwọn bá tó pọ̀ ọmọlàkejì lẹ́kún ìran kan nú ẹbọ náà náà ló fi wá dórí àwọn kìnìún kìdínáàpù àwọn èèyàn àti wá ń sẹ́yìn àbí àwọn ìjọ apá lórí àrórí ẹsẹ̀ lárí àrọ́yàn orí lárí àrábẹ́ kí ni wọ́n yìí ṣe jàmáà kìí sí pé wọ́n pàápọ̀ wọ́n wá jo láti lè dálù jánnà náà wọ́n jo láti fi ṣẹbọ pẹ̀lú Ọlọ́run náà tẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀bí ọ̀sẹ̀ mélòó kan sísìn ìyẹn ní Edo State ọkù bí ogún èèyàn sọ́tí wá lówó ọ̀hún wọ́n ti wá rí bá ti ṣe wọ́n ti rọ́nà bí ìgbà ẹ̀bọ náà bí ẹ̀bọ ṣe máa ń ṣe nù ìwà kóni láyà sókè ń gbọ́dọ̀ sáfà kan sọ ṣe gbẹ́tọ̀ bá fẹ́ rìn lọ ní tọ́n tíráwù lọ ni mọ́tò ẹ̀ bá ti takú nù bóyá fílẹ̀ jẹ́ ọ̀fẹ́rẹ́ gé ẹkú bí ẹlò Nàìjíríà dé ẹ̀bọ ló sún yín débẹ̀ kò sí nǹkan mi ṣẹ́bọ ni ẹ̀bọ ni wọ́n kidnap ẹ̀ ẹbọ ló ti wọ́n ṣe wọ́n jẹ́ olólè ẹbọ ló ti wọ́n ṣe wọ́n fi ọgbọ́n ṣe ẹbọ náà ló ti ọ̀sìn kò sí nǹkan ní ẹbọ yìí náà ni ẹbọ náà ni bẹ́ẹ̀ tí wọ́n ilẹ̀ ẹbọ náà ni ẹbọ ni bandage ẹbọ náà ni ẹbọ afọkansí ẹbọ afẹnusí ẹbọ afarasí gbogbo ẹ̀ náà ní ń bẹ ni a máa ṣe tọkàngbà ìyá máa ṣe tọwọ́ ńgbà míì tí ò ní ṣe kí ni o ẹ tí ò ní ṣe tẹnu ìyá sì máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ lẹ́ẹ̀kan náà òun náà ni ó ṣe tẹnu ni ó ṣe tọkàn ni ó ṣe tọwọ́ nígbà tí yẹn bá gbàgbọ́ yẹn tó ń pè lẹ́bọ ṣíṣe nínú Islam jamaa a gbaná làyà ó tó balẹ̀ gbaná làyà ó tó balẹ̀ ọlọ́nkọ́ mọ́sálá ìfi wáláyà balẹ̀ ó ṣe dáadẹ́ kalẹ̀ fún wáláyà tó lọ́n kìíyàmà ìgbà tó ń gbọ́dọ̀ yìnbọn lẹ́yìn tì nínú ọlọ́njẹ́ owó lò fún wa yẹ kó ṣe wá láǹfààní fi dúníyà wal akhirah وصلى الله وسلم على حبيبنا وخليلنا محمد وآله وصحبه أجمعين ó fi ìsìláàmù sílẹ̀ àbí kò tiẹ̀ sí ìsìláàmù rárá èèyàn ní oníṣẹ́ ìsìláàmù tẹ́lẹ̀ òun wá sí ìsìláàmù mọ́ àpàdà sí ibúlọ́gbà confam èyí tá sí sọ ní alẹ́ sọ níbi tóòrùn ti ń bẹ̀rẹ̀ sí ní iyọ láyé débi tóòrùn ti ń wọ̀ tó ìṣe proof ọ̀padà sí ibú lọ́ba ló ọ̀padà sí ibú bẹ́ẹ̀ ọlọ́mọdé ọba wa ọlọ́mọdé ọba wa àtọmọ àrọmọdọ́mọ wa ni kò sí tí máa ń sọ wọn débẹ̀ jàmọ́ ayé yìí náà èmi wa máa ń tí wọ́n ní láyé táwa náà ní o ṣùgbọ́n wo ní nǹkan kan táwọn ò ní padà ní níwájú ọlọ́run tó bá yẹ pé táyé ni ọlọ́run dá lẹ́fẹ̀ẹ́ free body ìyẹn lè yé lórí burúkú kọ́lọ́n káyé ni lọ ìyẹn sì lè yẹ ní rí níwájú ọlọ́run kọ́lọ́n mọ́ fún ní nǹkan tó nǹkan láyé tó túmọ̀ pé táyé ni kò fi bẹ́ẹ̀ jọ ọlọ́run lójú dáṣọ ẹ̀ tó fi fọ́n káàrin àrin àwọn àjọ máa ń ṣí ẹ̀rẹ̀ ṣùgbọ́n èyí tá bá pàdé lẹ́yìn ikú nínú oríire ẹnìkan ní bá wa ṣí ẹ̀rẹ̀ àfàwọn tí wọ́n bá rí bí wa kọ́lọ́m kó mọ́ yọ wá kó nu agbó oríire tó torí àpadà sí ibú ló bá o àǹgbà tí ó tún wá sí èyí tó ṣe nì ẹ́ ó tún wá sí kí ni olóhùn tó wá san kùránì ná eré burúkú nọmba tù náà nìyẹn àwọn pópù ìsìlámù ẹlẹ̀ náà eré burúkú nọmba wà nìyẹn náà tó lọ́tọ̀ láì fi kún tó wá fi títí ẹ̀ so èèyàn méjì ní wá sun kùránì níná ẹlòmí ò sun níná kò ní jìyà ọlọ́run ẹlòmí ò sun níná yóò jìyà ọlọ́run ṣe ń tẹ́ ìsọ́n àbí òkílẹ̀ ẹ́ so kí ó má wà nú mẹ́mórì wa pé tá bá sun kùránì kò lè jóná torí ẹ̀ ló ti ẹ̀rànà kan ọmọ aláìlẹ́kọ̀ọ́ kan aláìníláàkáì kan ẹ́ ló ti tó sọ pé wọ́n ní wọ́n bá sun kùránì kò lè jóná ni so àwọn tó yà bá sì já àfáà náà káwọn náà máa dábàá máa sọ jáde lẹ́nu ni kọ́ mọ̀ lídìí àwọn èèyàn sí kọ́ máa sàrífẹ́ sọ́lọ́run àti ti ṣe ọ̀rọ̀ ọlọ́run so ìwé ni wọ́n pépà ni wọ́n kọ kùránì sí tí wọ́n kọ sínú ẹ̀ lọ́rọ̀ ọlọ́run pépà tí wọ́n fi kọ́ ni kìí ṣe kíni o òun kọ́ lọ́rọ̀ ọlọ́run wọ́n sun pépà yẹn ni ó lè ṣe kíni o lè jóná ẹ sáwọn ọ̀rọ̀ táwọn sọ ń clear so láti sọ fún wa pé èèyàn méjì náà ní sun kùránì ẹnì kan ó sun kò ní bá bínú ọlọ́run pàdé ẹnì kejì tàwọn ẹni tí ó sọ tí ò ní bá bínú ọlọ́run pàdé ó náà lẹ́ni ó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ni tí ó sì ń ka kùránì sọ yìí ṣùgbọ́n kò pẹ́ kó jìnà ogun kùránì náà bá di awẹ́ mọ́ lọ́wọ́ ó gbó túútú ẹ́ sọ̀rọ̀ tí kùránì bá ti gbó tó ti já wẹ́lẹ́wẹ́lẹ́ tí gbogbo ti di kíní bá nì ní lè páàkì ẹ̀ ọ̀nà bíi méjì náà lè tírìtì ẹ̀ nínú kéèyàn gbẹ́lẹ̀ tó jìn kéèyàn bò mọ́ bẹ́ẹ̀ táǹgẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn báyìí ṣùgbọ́n sẹ́mọ̀ pé ni yẹn nígbàgbọ́ sí kúrò níjàmọ́ sósun tó dẹ̀ sún kìí ṣe sósun kí ni o sósun àbùkù kọ́ kìí ṣe sósun yẹ̀yẹ́ oyé àti òye kẹ́yìn mọ́ba àmọ́ kó mọ́ba àmọ́ fọ́n káàkiri mọ́tò tẹ kíní kan tẹ wọ́n fi nù dí iná ló yóò ṣe tó ṣe nì sẹ́ni yóò ní wọ́n jẹ́ ní àbùkù wájú ọ̀rọ̀ ṣùgbẹ́ ni ó sún ní sùn pé kílẹ̀ ń bá bàrà kílẹ̀ ń pọ́n lé ah. <laughs> tọ́ ọ eh, ah, lágbára o bó ṣe á wà nì ẹni tó sọ ní sọ pé kílẹ̀ ń bá bàrà kílẹ̀ ń pọ́nlé náà táànù ọlọ́run bá lé bá ó lè padà dọjọ́ wájú kó wọ́n sunkún kí mi náà mo ṣe eré eléyìí láyé mi bí ọ̀rọ̀ ọlọ́run bá wá lé dénú àwọn míì ṣe burúkú tó ju tó ń ṣe yẹn lọ pé pé ká tó kú láyé àánú ọlọ́run padà bá wọn wọn ń banú jẹ pé ah àwọn yàrá ti ṣe eré eléyìí bẹ́ẹ̀ la tọrọ fún ẹni yẹn kọ́lọ́n kiri burúkú ọmọ jẹ́ tiẹ̀ kí n láfẹ́ fi ṣe kí n láfẹ́ gbà ń bẹ́ kí n géènì tiwa ṣùgbọ́n Eh, abẹ́lọ́wọ̀n ọba fún ọ̀sán láìbá ní tọ́sọ́nà wọ́n ní ṣe dáadẹ́ kalẹ̀ fún lẹ́yìn ìgbà tọ́sọ́nà ọlọ́run bá dọ́dọ̀ ẹ̀ kó wá bílé mu ààrẹ kò rámì tó tún náà lè kó polongo ẹ̀ káàkiri pé ah ẹ̀hẹ́n ní ti dáadáa ọlọ́run kó mọ̀sán láìbá ní ṣe bẹ́ẹ̀ fún bó ti jẹ́nu nam nọmba two wa aleykum salaam wa rahmatulah. èèyàn kan débì kan tí wọ́n bá ti wá dé ìgbèrò ìfẹ́ pọ̀ ìbọn náà tó jẹ́ onímọ́tò bẹ̀ àwọn anígbó dúró wọ́n wá wọ mọ́tò wọn anígbó máa lọ síwájú àwọn àbá ń bẹ̀ á gbá ìkàlẹ̀ fún ojú ìyẹn tó fẹ́ pọ̀ tó bá ti wá dé iwájú àwọn abọ́lẹ̀ ẹ̀yìn ló máa wọlé tó lè máa ń gbé pọ̀ tó máa ń gbé ṣé irú ẹni bẹ́ẹ̀ tó lè hmm, máa dà á bẹ́ẹ̀ àkókò àbíkó náà.

ẹ sọ̀rọ̀ níkọ̀ so irú tẹ mú wà ní káfí ṣe example wọ́n délé epo wọ́n fẹ́ epo nígbà tí fún scarcity máa ń ṣẹlẹ̀ sí èrò pọ̀ nílé epo rẹpẹtẹ ní àwọn ìjọ alábì ẹ wá ẹgbẹ́ táǹkì wa ẹgbẹ́ kìíní wa ẹwà pàtì síbi káti epo fún yín abáta ẹ̀rí fún àtòkù fún fún yarí ẹ̀rí táwa wá ṣe àwa tọ́sẹ́ ń bí ni àbá wá tó ń jẹ ń bí ni àbá wá sùn lé epo ni ilé kan ni gbogbo irú àwọn nǹkan yẹn ní ìtara ìmọ̀ tó yẹn ń ṣe àìgbọ́ nǹkan yé ni ẹni tó bá ní nǹkan jí mo fẹ́ kẹ gbọ́ inú ọ̀rọ̀ mi nìyẹn sọ̀rọ̀ mi yé bá ṣe wú ló ṣe lè lo nǹkan ẹ lẹ́yìn náà ọ̀nà tá a máa ń gba báwọn èèyàn lò ṣe ń bá mi lọ ọ̀nà mẹ́ta náà ni <clears throat> interaction wa pẹ̀lú àwọn ẹ̀dá tá a jọ ń sáyé mẹ́ta náà ni ah, ẹ̀sìn tòsí náà ẹyọ kan bẹ̀ lọ́lọ́run ọ̀fẹ́ méjì tó kùnú mẹ́ta yẹn ọlọ́run fẹ́ ṣùgbọ́n méjì tó kù ní ìkan dáa ju ìkan lọ ṣe ń bá mi ká lọ tọ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ ní ọ̀nà táa máa ń gbà báwọn èèyàn lò náà ni ká ṣàbòsí fún wọn ọ̀nà ẹlẹ́kejì ò ní ká ṣe tó ṣe déédéé wọn fún wọn ọ̀nà ẹlẹ́kẹta òun náà ní ká ṣe tó ju tí wọ́n ẹ̀spẹ́tì dáadáa fún wọn wọ́n bá fún ilé ẹ̀gbáǹpù rẹ̀ ẹ́ gbogbo àwọn tọ́lọ́ ti ọjà yọ ọlọ́run ní sọ́wọ́dọ̀ wọn lẹ́yìn mọ́rún ọ̀gá ọ̀gáǹdè náà yóò tún máa lọ síwájú ní ọgbà wádá jíjọ́ ọmọ lẹ́yìn náà ọlọ́run sàwọn náà dọ̀gáǹdè dáadáa o ẹjá wá fi sàpèjúwe káfẹ́ nìkan náà tó ti jọ́gá yìí káfíṣẹ́ ni tí ń sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ọ̀gá kan tó náà ń bá tẹja tí ń bá rẹ ẹja tí ń bá wó ẹja tí ń bá ṣe gbogbo ẹ̀ bọ̀tún wọn lágírímẹ́ǹtì wípé tó bá doṣooṣù ẹ́ sálárì tí ń mọ fún ọ òun náà ní fifty thousand naira ṣùgbọ́n gbà tó sùn parí àbákó forty thousand lé lọ́wọ́ kí lá sí fún ẹ má bá mi kálọ ẹ̀ṣẹ́ kíákíá kò sásìkò tọ́ ọ̀kanù gbàtàwálà mọ̀ fún ní 50,000 lóṣù ní oṣù bá parí abáfún ní 60,000 no kámọ̀ ti ṣe abáfún ní 50,000 kí lá sí fún ní àṣẹ́déédé normal based lórí agreement wa àti ká sọ kó sùn parí ní alámọ̀ fún 50,000 tàbá 70,000 lé lọ́wọ́ kí lá sí ní àti fọ́dílù fọ́dílù ni wọ́n pè é yẹn náà èèyàn máa ń tọrọ pé kọ́lọ́n kó fi bá wa lò kó mọ̀ fún wa ní déédéé iṣẹ́ wa kó sì ń tó dáa ju tá a sì ń dáadáa lọ ṣùgbọ́n ìta àmọ̀ ní pọ́lọ́ngọ́ bèé fi kìí sàbòsí báyàn òlélòwò fún wa ní àádọ́ta kó fún wa lógójì àwọn èèyàn lá máa ń ṣe ìyẹn náà àwọn èèyàn wá tó kalẹ̀ lẹ́yìn sí wọ́n fẹ́ wọ mọ́tò ní ẹni tó ní mọ́tò ní ó wá wù láti ọ̀nà ẹnìkan èyí tó láti ta sọ lẹ́ẹ̀kan yẹn ló fi bá ẹni yẹn lò yẹn náà ni fadlu ó fi ọlá bá lò tó bá fẹ́ fi déédé bá lò ẹlọ́tọ̀ sí ibi tí nọ́mbà tí náà bá bọ́ ẹ̀tọ̀ síbẹ̀ so tó bá ní àráyẹ̀ ilẹ̀ ẹ̀tọ̀ síbẹ̀ ní àrí àyẹpẹrẹ nínú kò yóò ṣàbòsí wọn déédé ló ṣe tó ọkọ̀ báyẹn lẹ̀ bẹ́ẹ̀ni àríbẹ̀ ẹ̀kọ́ ẹ̀hẹ́ ó ṣe déédé nù ó ṣe déédé nù ṣùgbọ́n wá dáwọ̀ yọ láàrin wọn ó gbọ́lá fún ọ̀nà tí wọ́n bá ti agbọ́lá fún yàrá ìbínú ẹ̀ àgbà náà ni àbí tó ń pẹ̀lú rí ọba ní relationship tí wọ́n kàn dédé yọ ẹ̀ gbọ́ mi yé tó bí ọlá náà nu ọlá náà láfẹ́ kọ́ lọ́nkọ́ máa fi bá wa lò tọ́káwà náà máa wá fọlá ní ká máa fi bára wa lò ọlọ́ni wàlá táǹsà alifọ́dúnlá bẹ́ẹ̀ iná kan ẹ má gbàgbé ìfi ọlá bára ẹni lò láàrin ara yín tó afẹ́ kọ́kọ́ máa fi báyàwó lò kíyàwó máa fi bọ́kọ lò ó last number. okay.

Ah, eléyìí ìran kan nù ran àbòsí ni sọ́rọ̀ tí ń sọ yé nígbàtẹ́ ẹ̀fún kan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ mọ́ wáyé tẹ́tàn máa gbà ní ọwọ́ ẹ̀ bẹ̀lá ń sọ́làyé fún wa bóòlù yóò ṣe gbé gbá àgbọ̀n tí ó mọ sàbárù tẹ́sùn ní ọmọ já tíkẹ́ẹ̀tì tó kó dájú fún láyé kàn ní bó ti ṣe tẹ́nìkan ṣe tábà lo ètò ọlọ́run gbogbo àwọn àmójúlúbá wọ̀nyí ò ní máa ṣẹlẹ̀ abadan kò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n ìlànà ọlọ́run tá a fi lògbé sí ayé wa wọn yóò bá láfàgò kẹ́yìn apárò ohun ojú wa lójú rí níta kọ lẹ́tà sí láàrin gbogbo ìdá àti ìrí refreshment ni kìí ṣe original yà àwọn àtàn àrọ́mọdọ́mọ wa ọlọ́mọdé ọjọ́ original yà kó máa bẹ lábẹ́ ìpanu yìí náà nítorí ìpanu lè yìí àbòsí ni kódà nínú ìfakẹ́mọ́ já tíkẹ́ẹ̀tì wà láàárọ̀ ẹ́ tí ò bá sọ àrùn mọ́ṣẹ́ kó máa já lè yìí lòtíkẹ́sì délé mi ní pé ó ṣe rìn títì àbóṣe lọ ẹ̀yìn kẹ́ ra fún ẹ̀ bá kíkí ní o ẹ̀ bá kẹ́rù sínú agbọ̀n ẹ̀ bá kẹ́rù sínú agbọ̀n sí àníkan owó sẹ́yìn tẹ́ bá ṣe lẹ̀ fún ni ẹ̀ tún gbèrú nígbà tí ó rù ọ̀tọ̀lẹ́ ni ó gbèrú olófowó arẹ́ ìrágbọ̀n tọwọ́ pọ́kàn gbẹ̀rù lérí ló ti dáràn ẹwà náà kan wọ́n máa jẹ níbẹ̀ wọ́n jẹ́ ní ni àwọn onírò tó a máa sọ kódà kó sẹ́gbọ́n wa yìí tó gẹ́ ìtọ́ bá fi yan àwọn èèyàn jẹ láyé ah ẹwà máa bò sí lóyìn bá ṣe fáwọn èèyàn jẹmọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run sábà jó di inú sàárè àtàyè ilé yóò ti máa jẹ panu ẹ̀ ájò òjìnà inú sàárè gbangba dájọ́ ọlọ́run yóò tán lágbára fún yàn àwọn èèyàn sọ̀rọ̀ yàn jẹ́ o yìí táwa ní lóògùn láyé àwọn tí wọ́n ń ṣe nù wọn rẹ lómi wọn fẹ́ lómi ń fasẹ̀ wọn fẹ́ lómi ń gbajú lórí pa tíkẹ́ẹ̀tì dáná gidi sí láyé rẹ kọ bẹ́lọ́n kí tiẹ̀ náà dá kí kọ́ mọ sẹ̀sìn wọn kò gbàdúrà wọn ẹjẹ́ bí yóò dúró sí ilé mi ọ̀nà méjì wa sallallahu wa sallama muhammad wa alihi wa sahbihi ajma'in